wannan kaka alhib wannan kaka alhub don da shawar danka hibbu on mere ituma ka ituma na rere hubbu ọkọ̀ náà yí hadithi hadithi náà kaka wọ́n tó mọ́lọ̀kà nílẹ̀ ìsáàmà ibùdó zai rọ́jọ̀ bá wọn wọ́n tó mú yọ̀ káàkà Usama hibbu rasulullah Usama hibbu rasulullah Usama rẹ̀ ọ̀nà onímìṣẹ́ tó mú rí rárẹ̀ lọ́nà tó mú rí sí أي محبوبه وكان يحبه صلى الله عليه وسلم كثيرا ọkì sáàkà yìí ọbìká ọ̀lọ́nà tí ó mórí sí ohun tó mọ̀ sọ̀rọ̀ láwọn ọ̀lẹ́ ọ̀sọ́lá ló sì rí àánú pàtàkì ọkọ̀ tó mọ̀ sí rí àánú pàtàkì ọkà wọ́n yóò kàkà alìhókún ọ àṣíbù lọ́sẹ̀ ọ̀hún ní hébù oyi anáre àlùmọ́hábà lọ́sẹ̀ ọ̀hún ni ilẹ̀ anú tó mú ìtàkùn ọ̀kan ní ìzámà ìzámà òsì zayd zayd ibn harita ana ìkọ́ tó mú ìtàkùn pàtàkì ana ọ̀rọ̀ ayé adọ́pẹ́sọ̀n ní tó mú ìtàkùn láàrín sọ́yìn ọ̀nà ìkẹ́ zayd ọ̀nì ọ̀nà bàtàbí kònyàn ana màlìhẹ́ inú kùrán ọ̀nì rẹ̀ hàní àárín ọ̀rọ̀ kúrẹ́kákólì ọ̀dọ̀ fún ẹ̀ká pọ́lì mọ́lá ìsmáyìn tí jẹ fáwọn èyí rẹ̀ ọ̀sáàmá ah, tó ní wọ́n zẹ́ ìdánù máa káwọn ní kí zẹ́ ìdánù anáhùra popular referred to as the adopted son of tumori sallallahu alaihi wasallam ọ̀sáàgbọ́n tó mú ìpẹ̀lẹ̀kì dómòzin dómtúmúrí kùsílẹ̀ ànìyàn ah address usama daka alhibbi rasulillah bin hibbi rasulillah oni mission to mori ana wo oni mission to mori abu kon to mori o ti ana lo da ya hibbi rasulillah nare ni atabonu to mori juwane doka huwa jabalun yuhibbuna wa nuhibbuhu àwọn wata bana ya kaka iya tiriya ni náà lè tiriya yìí ok àrọ́dá annahu jabalu yòhìbù na ahùrù wọn yòhìbù ahùlàhù wọn hùwù ansọ́ọ̀ ọkà tábànà kan látàbànà ẹ̀kọ́ ìmẹ̀dínà tó tó mú yàtọ̀lẹ̀ náà ká àtàbànà ẹ̀kọ́ ìyẹ̀dì náà ríṣẹ́ bí máa ná àtàbànà ẹ̀ka adanara eyina eh, tabo ne etiriya deeri kiriya ngara don ene bani medina awusa ah, in hadisi an anas radiyallahu anhu dawya kuntum laka unzuru حب الأنصار التمرة أنتم لك كان إذا أنا إذا أنا أوي أوي مثلي Eh, in an ansori na medina ne ori eh, dabino akwai ai eh, mahbubu at-tamar kai tona na medina ne jirani ke kula so loka ano mere ni na ni ni ni bu semeka e mo se o na bole lugatan o la tena oisi kamani wengi adide nure meneleka kajare alhibbu dan alhubbu ona adifati hadori alhabbu imana si ihu ani ibn lasir kan rahimahullah ini anihaya fi gharib alhadith wal athar volume 1 ah ate poisi umaro di next na amụna agha gwa aka wa anyị oyiche ọzọ nọ ihe bilu ahụ wa aka anyị n'oyibo wa ala ọgbọ ọzọ nọ sef ebe na agha ọ ere ịfa náà kùrò kìrẹ kẹ́nikẹ́ni wà kan ẹ̀mí náà náà rọ̀bẹ̀ ni wọ́n yára káfẹ́ wà ní mahabba mahabba daga káàdà كاد أن, أن, أن تقتلك المحبة قلت كيدي ويش هو أبوك وأكافه وأكافه الله ولا إمام ابن الحزم الظاهري رحمة الله عليه ọmọ náà ti kéwú káàrin ìrìn ẹ̀dọ́bẹ̀ tí ó ilé ọ̀nà kẹlọ́kà fún ṣe nínú lọ́nà ẹ̀kí tí èjì pàfọ́nà ní kíwá ìnàkà tàfọ́nà kéwú kẹ́ndọ́bẹ̀ ọkọ ọ̀nàdé kòkòrò ìgbìdọ̀ kan tí èléwé yìí náà ti hùn sí ní maka àmì abẹ́rẹ́ ẹ̀mí àkọ́dẹ́ kan ẹ̀yìn tí nìkí ni èwùsì lọ́kà ló kọ́ bá àhàdí àwòsù ẹ̀fẹ́ tí a ń wọ́n ìdí rẹ̀ lẹ́kì yìí ní ìtọ́ àkàrẹ́ lẹ́nu ẹ̀ lọ lọ́kà ìṣẹ́ àlọ́ ọmọ àtẹ̀rẹ́ sáà bá àwọn ọmọ lọ́nà ìwé 12 volume lẹ́nu ẹ̀ lọ́wọ́ haka ibn hazm rahmatullah alayhi wona metevo luslan abar wa ni kule da ganye yalan lona ti uba o la ka ile ilo ti na wa tele o ra ro ni buru doka se do mani anni se ka u wọ́n ti rẹ̀ ilọ̀wọ̀ rẹ̀ lórí ilọ̀wọ̀ ya bọ́ọ̀dà ẹ̀yìn ọ̀rẹ́ tààtọ̀ ní ẹ̀yìn ọ̀rẹ́ tọ́pù hamam ẹ̀yìn dàṣọ́ yìí níbi ìjù ọ̀ àrékùkù ó mìzóza ó kúnyẹ mìzóza ẹ̀hẹ́ ọmọ alẹ́ sọ mẹ́rẹ̀ ẹ̀rẹ́yàn na nyẹ́mú yọrẹ̀ wọ̀ wàá kà ilé òlè dọ̀ka láyé àdókún ka ìwé ìbòlì àhẹ́yí ma ní ìbùdó náà kí wọ́n dákì ìmá nìwé ẹ̀yàn wẹ́ ní ìmá nìgbó wàá oyé ìṣẹ́ náà ọ̀nà ọ̀nà àkàrà sí àjíṣẹ́

wakore ko usuli ya tawo daga hadis kunya o ahi kunya yamna kiran sisi madha bono nyi tilewe ono da Quran is created madha bu zahiriya Quran is created ibn hazm ben yutuki Daud داود ابن سليمان الظاهري ọ̀rọ̀ àwọn ìtẹ̀ ìjọ́ ìdọ́ka aza ka te dak malikika shafiika no le ruwa nai kaka yani sa he ola kitabu sunna kene ama da jelo se du se u no ma ni we you love kala we rejoin da kene da ko toji da na ko no ho man ala ne na ke in ke so we o le ko ngwa si je against am da ma to no no dɔn ɛni lɛ mama gba dɔn divi ta o so lɛlɛ ɛkò lɛ fɛ fɔ kó atɛ mi tó ɛyin ibùdó hàn ní báwọn tó náà lɛ so ɛlɛ concept of law ɛlɛ mi understood am alɔra oyi yɛn náà yɛ la ɔra bi èyí kan ɛwò wóra wà wákàtí oyin sɔra mi ti lɛ wò wọ́n tún mú sọ̀lá rẹ̀ sẹ́lẹ̀m ọkà wèé tìrẹ̀ ọ̀là wèé tìrẹ̀ ọ̀nà wà ní kòmòrì káyà ọ̀kàkà wèé tìrẹ̀ ọ̀ káwọ̀ tí náà ìdí káyà náà wọ̀ tìrẹ̀ kàkà wèé tìrẹ̀ ọ̀ ọwọ́ ẹ̀yìn والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض daga ana ka ba kun yin tashin leyin ono brede ama amanin ne amanin ne agwa mo dare ni hadisi ozo betu doka wala ba ka da to je wana ka kana ka ah brother i love you sister i love you esa eh, kona ka ono ka ga ka uhibbuka fillah gesiela gomoni aka amani kawo untum sallallahu alaihi wasallam to ewu yero nake sai a alladhi ahbabtani lahu ahabbaka alladhi ahbabtani lahu ito na onore tiri awo ito nu tiri awo agwa na onore tiri awo anawo mori subhanahu wa ta'ala so ita na hi love abedul discuss anini agwo ke we cannot because abu is misrepresent sana hello nda abu kalere kamunan ana nka oyibo mẹlẹ ti gbọ oyibo bẹrẹ ni ẹwọn ni oyibo mẹlẹ ti wọdọ daki friend wàá bá friend náà dúró nyẹ ha ọbẹ kọlọ náà wọn lọrùn ọyọ súnmọ àkàní anyọnyẹ nínú rẹ kàn náà bọ kọnyẹ nínú friend àwọn ọrùn mi báwo wọn ha àṣẹ hàlẹ lakini imam mwangu leo nijimdule huko jana na na friend na wewe ah ni leo leo na kama leo misunderstand oh okay discuss and so it's not a long oisi ana we tena na ameuka aya ona ha ana kero lo dakaje love ni kwa sababu dakaje ni love sọ̀rọ̀ náà ti sọ́kọ̀ náà rẹ̀ ayàwó náà hùn náà ní sọ́nà dọ́ọ̀mì kí sẹ́yìn wéjì kọ́ àmì ẹ̀dùn àmì dáhùn lọ́wọ́ náà wèrè ka ọ̀ náà ní lọ́ọ̀rì n'aka náà lọ ọ̀rùn náà lọ́wọ́ nyẹ̀ ní wèrè kí ní dúró yìí ní you'll be laughing unnecessarily ẹ̀ ń tẹ́ kú yìí rẹ̀ ọmọ náà ewúrẹ́ ọmọ ẹ̀rọ kẹsẹ̀ dẹ́kọ̀ wà ní oríṣàní osman ìwé yìí ní àwọn èyí nìkan ó lè ara ọ̀nyẹ́ ní òwú sílẹ̀ ẹni láwọn èyí nìkan ó lè rí so lọ́ọ̀rù tún mẹ́ kàrí ẹ̀rí ká àbísàn wẹ̀rí ká yẹn lẹ́nu náà láàyè isi ìtọ́ ọ̀nà alẹ́ náà yóò discuss inshallah. ibi discuss ẹ ní ti ìjà náà dá omi ìjìyà kó mọ́rí yàn lórí ní fìtí náà náà hàn án. ẹ wọ́n làmì olùdá gbogbo gbogbo agbogbo edi ana kaka ene doyo morihi law ba notare go morihi law anota umuri hore iwan akoko law ra go morihi wa mori na valentine day 14 february every year day ọ̀tá àzọ́nàrí valentina náà náà kí lọ́ọ̀wọ́ ọwọ́ ọ̀nù ọ̀nà sacrifice ẹkùn ẹ̀ on 14 february ẹkùn ẹ̀ láti èkó mórí yìí lọ́ọ̀wọ́ ọ̀nà nù báyìí máa na kí yìí tẹ́lẹ̀ ní so ìyẹn náà ẹ̀kẹ́ ẹ̀ on 14 february na ẹ̀rẹ́ náà dọ́yẹ̀ ẹ̀ nẹ̀tẹ̀lẹ̀ ọ̀nà àyọ̀ nẹ sacrifice náà nìyẹn si chinkos anaghị chinkos iwewo ana anamgbe oriri ana-ekwenyetere anaghịka epa dọrịa alekwenye nọkọ n'injinim of civilization anyị ayé olóṣèlú national na agbe restaurant wáṣẹ national agbe hotel ani mọ̀pẹ́ kàrí anyị motel anyị guest in to share wọ́n ní ẹ̀nà múrúwà di fàṣà alákẹ̀ẹ́ then ẹni méjì kẹ́lẹ́ ìka ọ̀rẹ́ ihe nọ ẹni méjì kẹ́lẹ́ ìka èkú lọ nna ka ọ náà nyẹ̀bẹ̀ náà ìka fẹ́gbẹ̀rẹ̀ èdè ètù àkúsàlà ma wọ́n ẹ̀dọ̀ mẹ́ka ọkà àkà àkúsàlà ìkó ní ẹ̀rù ma wọ́n lè rí záyà ma wọ́n lè rí mìdígbé ma wọ́n lè rí kánù They are serious in the campus. Like a Valentine's Day. They are budget for it. They are and get to Nanya. Ada kan ni test here in school and name. it now we echo the Valentine. Echo and ask him to love, the God of love. They play music. Ananke sexual healing. Oni marriage aro. Atemuri man. So there money láìkí fẹ́ àmì wà á anya na ẹwọ́ bẹ̀rẹ̀ kọ̀ọ̀dà nǹkan wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlọ́wà ìyẹn náà wà ní ìyẹn náà wà wà kó mórí yọ ọmọdé yìí lọ́wà ìyẹn náà wà kó àwọn nǹkan máa kó ọkà máa rẹ́yìn ní ìlọ́wà ìyẹn náà wà kó àwọn nǹkan ló bẹ̀rẹ̀ ní lọ́wọ́ ọ̀nà yàtẹ̀wẹ̀ bí sọ̀rọ̀ ayé mi ọ̀nà mẹ ẹ̀yin náà nínú ọmọ ọ̀rọ̀ àná wíwá mú ẹ̀ sí kẹ́ ẹ̀ hún lẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ lẹ́ka ẹ̀mú yẹn ní ọkọ ní sẹ́yìn náà àbúkẹ́ ní ẹ̀sẹ̀ sọ́ọ́ ẹ̀rí sẹ́yìn ní lọ́ọ̀ there's no one in your express love any except through Vasha kẹwàányọ́nẹ dẹ́wàányọ́nẹ is a different thing. so àmà nìyẹn maza abonya ini satanic law maza abonya ana dájọ́ ní valentine ní olónètì òsìnmi law sẹ́mẹ́tì àhí law maza abọ̀ta ọrí maza abonya kéde ní omoriya níbi materialism materialism the love of the love of women ani idi ahalu valentine ni ọnu omori yẹn náà dánú jọ jódò ẹ e. ìkẹyìn akẹmọ ọbẹ dẹ ni ẹdẹ ni material and um, everything there ni is material materially exaggerated ẹyìn ẹyìn material benefit ẹdẹ ni ẹyìn love and ìsọmí àwòrán mẹ ẹgbẹ́ mi sọmọ ẹ̀rọ sílẹ̀ àná àwòrán mẹ wíyé sílẹ̀ ẹ̀dá àtúmọ̀. àgọ́ ẹ̀wọ̀n ẹ̀mẹ́ bẹ́ẹ̀ ayẹ̀ ní àkótó ẹ̀mí ẹni wọ́n tẹ́lẹ̀ kótó ẹ̀mí àmọ́ ayẹ̀ nínú àkótó ẹ̀mí ẹni tẹ́lẹ̀ èsì oríṣiríṣi egwu ọ̀yìn oríṣiríṣi ọ̀nẹ́ ọ̀yìn oṣìṣẹ́ ozi ọ̀ìmà oṣìṣẹ́ kí o tíra lọ́lọ́lọ́lá lọ́ọ̀kọ́ abẹ́dẹ́ ní wọn oṣìṣẹ́ kí ọyìn mọ́tò oṣìṣẹ́ hansẹ̀ lọ́ọ̀kọ́ pàkínṣẹ́ ìyẹn àti oṣìṣẹ́ àbísánà ìkàdé ẹ̀hàn náà bá ti mọ́ ọ̀dìn àmà nílẹ̀ ní oṣù náà anatura هناك ده ماذا already إن الحب الشيطاني أقول إذن لا إله إلا الله إنيك ذلك لا إله والقول المد إبنا لا إله عندنا هو هكذا إلا الله إبنا ملك الله عز وجل فإذن لا إله أما والكون المد láìlá ẹni sanáwó ẹ̀kẹ́ ẹ̀kọ́rù mẹ́t àmá material ẹ̀yà sọ́m lè fẹ́ ìka ẹni fẹ́ word worshiping ẹ̀wọ̀n mọ́ ní lẹ́nìká ẹni fẹ́ word worshiping but the world is material and then ẹ̀kẹ́ ni láìlá القول المد so then he produce waves the sexual behavior of American male the sexual behavior of American female ọ̀nà àyẹ̀kú ti tí wọ́n kàfẹ́ sí Muhammad Qutb hafizahullah الإسلام ومستقبل البشرية Islam and future of humanity so problems that any like encounter on the list and lots of problems so doka ọ̀nà man na America da so ní fèsì ìlọ lẹ́yìn ti lọ lẹ́yìn mórí lọ but ẹ̀ gbọ́dọ̀ man na bí lè kẹta ẹ̀ wọ́n yẹn lọ ebile na mẹ ọtọ na mẹ asọ kẹkẹ ẹni na bi satanic way i'm not gonna understand the law and kuma ẹjọ náà ni law wọ́n àyìn ìfẹ́ ìdàkọ́ wa yán jẹ́rùgbó olùmí jẹ́rùgbó so ẹwọ́n ẹ̀nẹ́ àwọn ènìyàn èsì onye nọ n'ọjọọ ni ọ̀nà ń gbá sí ọ̀nyẹ̀ ni ọ̀nà ń gbá ní adẹ́ ni ọ̀nà ń gbá ní nù ẹ̀tú ayé dé ọ̀nà ní àgbàdo ni. ààrẹ kìí ó sì rẹ̀ ni ẹ̀kẹ́ náà ń gbá ní àgbàdo ni. sẹ́lẹ̀ èsì yá ni anyị ẹ̀nà ìkẹ́lẹ̀ lọ́ọ̀ ọ̀nà fún gbá ní bí ọ̀nà àkáyọ̀ lẹ́nkà àtàmì ìlú rẹ̀ dọ́ka anamẹ́ríkà dọ́ka ah ha ulẹ̀ majani ni lùhù ọka ẹwọ́ amẹ́ríkà ebi ń gbèjú àgbé lọ ìlànà ẹwọ́ rẹ̀ dọ́ka sí ìgbẹ̀lẹ̀ dọ́ka ìwé ìtòtò ọ̀nà ní ìgbẹ̀lẹ̀ hal anta amuriki anábẹ̀rẹ̀ tí ọwọ́ abẹ́ nìyí dọ́kítà náà kù dọ́yà tó nù nyane kárẹ̀ yìí don nyane kárẹ̀ di gbẹ̀lẹ̀ fi lónìí ọ̀tọ́ nù nọ́nù dọ́ọ̀lù kẹ́nu nìyí lánìí àgbọ̀wọ̀ dọ́ọ̀lù òhun mọ́lì yàrá ọ̀yẹ̀ kó ọ̀nà mọ̀lẹ́ kà amẹ́ríkà ní àtẹ̀lẹ́ tí dọ́ọ̀lù ká in god we trust dọ́ọ̀lù náà wọ́tọ̀ god ẹ̀ ọ̀yẹ̀ kó zanyanayi lè kó mọ́lì ya kan àgbáyé ẹ̀ka e kì in allah we trust rizq ni ọ̀rọ̀ kaya ńlá ìka omori yẹ god omori allah we have to be careful with our tawhid al-asma wa sifat ee eh, ilẹ̀ náà kò lè fi owó ní èrè eh, eh. one brother ní àwọn ìkàwọn náà lẹ́yìn ọdọ́wọ́n náà dìtẹ́ ìjọba báyìí ẹ̀yìn gud ẹ̀yìn gourd ẹ̀yìn god tó jẹ́ ètùká àbúrẹ́ náà ní pé ẹ̀sẹ̀ náà ní ẹ̀kẹ́ anábì god ọ̀nà bá yìí náà ẹ̀jẹ̀ kápẹ́ òkè àtẹ́gbẹ́ ọ̀nà yóò mọ̀ yìí so omori yìí àwọn ọmọ kẹmẹ wájú àfihàn sẹ́yìn yìí bẹ́rẹ̀ omori ẹ̀kẹ́ dára wájú kàfé bẹ́ẹ̀mọ́ ẹni kẹ́ sẹ́yìn yìí ẹ̀rọ omori kọ̀mọ́ndà ẹ̀ka àwọn mẹ́rin dára wájú kàfé sẹ́yìn yìí mọ̀ kàrẹ́ yìí yadda na mun ce da amma yau waje kafin su ta ji ko muri yadda na mun ji mun waje an wa wa me wala taki tauhid al asma wa sifat now of god every mun know to act in god we trust don't know what they are so ejani muhammad kutuba kare muhammad kutuba kiyambe ilango dum dikaw kayo

abirɛ no aka no na ɔyɛ ɛdan ɔno ɔyɛ abirɛ no aka no ɔkɛ asase so fo mori yɛ kɛ aa arɛfɛ to mori aba no na ɔyɛ amasɛ wɔ mori ولكن الإله الوحيد الذي أعرفه هو الله The only divinity I know is the dollar. Omoni konya anọ na yɛ ka a ɔka mfe, a yɛ kini konya anọ dɔla ẹgbẹ́ ìlẹ̀ oríṣi ẹ̀dẹ́ ẹni dọ́ọ̀lù ẹ̀yìn ọ̀rẹ́ ní ẹlọ́rẹ̀ pẹ̀tù dọ́ọ̀lù ọ̀nà ẹ̀yìn trust in america as far as america is concerned with their dollar they can do and they can do and undo and above all ẹ̀rọ àti ẹ̀rọ dọ́kà in god will trust ẹ̀kẹ́ ọ̀nà nígbà lùmí ní hajj ẹ̀rọ dọ́là sound planning ọ̀nà nígbà lùmí náà wọ́n akúndà dọ́là àfẹ́gbọ́dọ̀ wọ́n yẹ wí pound salad àmà dọ́là yà kẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kọ́sí ní èdè kòrò rẹ̀ ọ̀nà mẹ́ wọ́n akọ̀ wọ́n wọ́n náà dọ́ọ̀n na sẹ̀rọ̀ wọlé ẹ̀kẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ dọ́là ẹ̀dì pè yà àná ẹ̀ yà jo ẹ̀wẹ́ náà ẹ̀ka ẹ̀kẹ́ ẹ̀yẹ́dì fún dọ́wà lórí ẹ̀

nke e anyị na anyị na-eyi atọ anyị na dụwa ka gbaa lara awọ kene ani bila kaabita ni bila kaabita ni bila ahara ewu ya ɛyɛ sɛ mori yi yɔ dɛ ɛkyɛ a abonye na mimenyi pawa ana mike ihe amwe na ajin fasho powen lo wonye ne okowen ana mike ne ka ta pawa oni pira ona ni bana ko ete do de te no nyene aguka pira me iwe akakọ nínú bàrọ́fà ọkakọ ya ọ̀rọ̀ nínú ọdọ ọba àyẹ̀dá ẹ̀hún sẹ̀rẹ̀ tẹ́ ní àjẹní kú yẹ tẹ́lẹ̀ àjẹní ló kú sẹ̀rẹ̀ tí yẹ tẹ́ yẹ yẹ ká máa ń fi kura ní tiẹ̀ yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa ń pọ̀ wíyẹ wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́tì ọ̀dà sọ̀rọ̀ lọ́wọ́ dájọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ló máa ń tó lókè lókè lókè náà ní ní òṣèlè lóyè àwọn nàta òlù ní kàkà ha ha ha ha ha ha àjẹní wà wàrà yàrá àfọkàtà rẹ̀ wàá kó yàrá ọ̀tẹ́ tó ká wọ́n yàrá èdè ìdá bọ́sà ká ten million ká máa ń tàn ọ́ lọ́dọ̀ náà ten million. dáàbò jẹ́ mọ́ ọ̀hún lè yàtọ̀ àná anájọ náà dá ọ̀hún lè yàtọ̀ àná náà ní world bank náà pé kè kùrú lọ náà kó yẹ gẹ́gẹ́ kàlámsì bákọ̀ gbọ̀ngàn tí ń bá náà yà wọn náà wọ̀ anadede nẹ́ẹ̀rà dọ́kẹ́ ní máa ń kọ́rọ̀ wẹ̀ ẹ̀rọ ń kọ́rọ̀ yẹn tó bẹ́ẹ̀ àmì kẹ́ wá ní. alùpàdé ní ẹnu kàtẹ́ ní ìlú ẹ̀yà ńlẹ̀ kàdé àdídẹ́bọ̀ bẹ́ẹ̀ ni àjà wà bẹ́ẹ̀ òkọ́kọ́rọ̀ náírà ni àṣà òwe ní eyín mu àwùjọ ní àjẹmọ́ gbòòrò ẹ̀wùchá onye ọkàkàlẹ̀ pẹ̀tù anyịkwa ọ̀gbọ́ ojú ọ̀nà onye nẹ̀nẹ̀ n'awọ̀pọ̀ tèézò kwanyịkwa ọ̀lụ̀wọ̀ anyị fàájá na ìdáàmù nyẹ nà wọ́n mú dáàwọ̀rẹ́ nyẹ lọ́ọ̀rọ̀ nọ dáàbò dọ́ọ̀kẹ́ wẹ́ẹ̀nẹ̀ ẹ̀rẹ́ nyẹ wẹ́ẹ̀ ní ìdẹ́nyọ̀ subhanallah náà tó ṣe lọ́mọ ààrẹ ìṣẹ́yìn ni ìtẹ́ ìfẹ́tọ̀ and fẹ́tọ̀ sọ́lọ́ nature of life movement to be a natural system is part and parcel of our God. Bí wàá ká ní ìmọ̀ràn kan kò lé ọ́nyẹ̀ ní. ó sì náà ààyè sọ ìná ààyè sọ ìná ẹ̀yà àgbàwó lórí ó lórí ndị ọ̀yẹ̀kù ẹ̀yà àmì anyị ní ẹ̀mí ìfìyà nọ ààyè sẹ́mẹ̀ ananọ́mà lọ́bìká ọ̀nùrò tìjọ́ nyẹ̀mẹ̀ lọ́nyẹ̀ lọ́tìjọ́ nyẹ̀mẹ̀ àti nọ́mà dáa ọkùnrin ọ̀dọ̀ kan kì í sùn yín nàní náà fún kò ṣàwá ti mí náà níta owó nìkan náà mọ̀ ọ́bì ẹ̀wọ̀n ni mẹ́tìrì ọ̀kẹ́ náà ni mọ̀ ọ́bì ka the love of enjoyment from among women ọ̀yìn náà wọ́n náà wọ́n. àgọ́bẹ̀ lè ń ka ọlọ́mọ àìkèkóró tó ka àìkọ́mẹ̀kà sọ́jọ́ nìyẹn abẹ́ náà bẹ̀ mí yẹ sọ̀rọ̀ máa kí yọ́sọ̀ àgbọ̀gbà ìmá àtàwọn yẹ́ àláfẹ́lẹ́tíwà fada ọ́nà àgbẹ̀tẹ́ ìlúkójọ dánádò anáke nẹ́mànyọ ni àmà àgbẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àjọ àwọn ní fada nàìjíríà yìí free ọ̀yẹ̀kọ́ i think okòmù abọ́nà ibi ìṣe okòmù ẹni ẹ̀dẹ̀ kì bẹ̀bá gídà ní wọ́n tó wọn náà bẹ̀bá gídà ọ̀dọ̀ kàdẹ́kẹ́ Then you have a God already that you can. fear the, the consequence. They know. Ah. Ààrẹ mi ni. Tọ́ ààyè ilẹ̀ mẹ́wàá kàrẹ́ ẹ̀kọ́ tẹ́ ọ̀sán lé mi ni na sáàtì mọ̀ ilé ẹ̀nà ọ̀ká ẹni àwọn kata náà yìí dọ́là ọ̀tọ̀ ẹ̀wọ̀n kata nílò àwọn ènìyàn yìí dọ́là ọ̀nà ìnáná náà lé àká ọ̀nà ni ẹ̀yẹn náà fẹ́ dé pàwà ẹ̀yẹn náà fẹ́ dé pàwà àná kẹfẹ́rẹ́ ọ̀nà àti eréran inú kò mọ̀ yìí àti eréran náà ní bọ̀bọ̀ dẹ́ àkóso àlàmọ́dé ìfẹ́rẹ́ ọ̀nà lẹ́nu ní ayé kúrò wọn ní church àmọ́dé ìfẹ́rẹ́ ọ̀nà nígbà kan náà mẹ́fẹ́ dé pàwà. You see, i go carry me we are not discussing miracles, and inshallah Mura they discuss miracles. Ọ oh, yọkọ, ihe ya discuss miracles dey mmenye zọ onye zan ni. Ọ yọ na. Iba tafiri, di tafiri asiri on oh, water. Ihe na ni bia una siri ime. Abisa asi dọ ke heri di man president chereke. Aba na maziri an. Ena ko e wa o ke na je utuhi ọ̀rọ̀ rẹ̀ náà. shehu tu yẹn náà egypt náà wọ́n gẹ̀ẹ́ni wọ́n gáfìrí lè káwọn nínú ọbẹ̀ èrì yẹn náà dà ọbẹ̀ èrì yẹn náà dà yà kò nyẹ́ wọn ní sáà yẹn láti ń dùn rẹ̀ mi bí wọn náà tó dé sáà yẹn rà má nyẹ́ wọn mẹ́ ìyá náà ké wò tó máa ń ní sáà sáà dẹ́mi kọ́ rẹ̀ but the problem is màá mẹ́rùn ni àwọn ọ̀nà tẹ́kí ẹ̀rọ àyàn náà kò yẹ wete nweta ndị gbọ na ndọ e a na-echi nke azọ ha <laughs> wallahi agwa wallahi ma yara mi ọyọ ikwo yara mi <laughs> anyị nwere nwume dị m separi m kenyi duweru m esu na ndụwa ijiri gaa and oyi jen ma yara mi na muna ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا أنا يا حفيد الله banyak kehiri mabuja ramen oyarin so eh discuss miracle wọ́n wọ́n gbogbo ẹni anára wá jẹ́ dúró ká máa kọ́lá jẹ́ dákọ́ra

onye karị ọzọ n'ụyọ dere esho anya bonya hmm? saharu na wastarhabuhum waja'u bi sihirin azim ija na bu musa ro masiri ni ge o bi difi gauna omorike saharu ayunin na de mabo yaran na dọ́ọ̀lá jẹ́ sẹ̀sẹ̀ rẹ̀ sẹ̀dúwẹ̀ kọ́ máa ràn án ànàbọ̀ ọ̀gbẹ̀ lẹ́yìn sẹ́mẹ̀ ẹ̀wọ̀n náà wọ́n mẹ́kẹ̀ẹ́rẹ́ so lọ kú sí fàánà hijab lára ẹ̀yìnà hàn ìjẹ́ ìdíkàwé ẹnìṣẹ́wé lẹ́kọ̀ọ́ dé ṣókò dúró kò dẹ́kọ̀ ẹ̀kọ́

rahmatulahi ne wa bisimilahi awo ne wa jẹkẹ ne wọ́n ṣe múri àwọn ọlọ́rọ̀ tó bóyá wọn àwọn ọ̀rẹ́ yìí yíṣẹ́ náà kàkà ń sọ̀yàn mẹ́ o ọyọ tó máa aya o àgọ́ ilé nkẹ́sẹ́ náà lórí ìsìyà kà ní gọ́ọ̀fù orí ìsìyà náà yàrá na ó destroy aya o ìmọ̀ ẹ̀yẹ wo ni destroy. so àti náà wọ́n àná màní dísá orí ìsìyà náà la ìyá anyị na-ahụ ka ananya kaka ọnụ meja moto ọzụzụ daa ọzụzụ oyiwa then arụọ na awọ ka dịka wa jọrọ ọkụ moto ọzụzụ ya ọzụzụ ọnụ ọgbara wọlin anya ntọ jibọra na ka arịa ni ilias ọrị nanị dahị ọtọ na aka ilias dojima akọl ọrịa ojima aka na dahị kọ nwe mesi stọọ abịrị atọ ma aka yunus dị ma nkan dàkọ̀ lérù mẹ́rin wọ́n kányà ìyàwó ti rárá rẹ̀ olí àbúrò ṣe àrọ́gbọ́n àrọ́gbọ́n náà láti rẹ̀ olí ẹjẹ́ kàbí ìyàwó gbìgbé wòlí ẹ̀rìn yẹ́ àbí ìyàwó gbà tó wọ́n ní wòlí ẹ̀rìn dàmá wòlí ìtọ́rì àwòlìyàwó ìṣẹ́ ìtọ́rì àbẹ́ àwọn onímọ̀rí kì í ánú kátà ìyàwó so anụ gbọbọ na ahụ ene nke agụlọ ọwọ nye anaghị nwoke obi dere dọka ọ na ọnụ priest ọ na na ọrụ awarị fada reverend bishop bishop okogi kwọ dọrọ anyị ezikere mujahid daa kwuo ezikere bẹ̀rẹ̀ gídà ụwọ nini na-ekwuchi ụwọ nini gbanyebe ọka okogi raa nwa ahụ awụwa emenwu ahụ emenwu naanị jẹ́ ìjọ kẹrẹ wá lọ́la wọn tí ọ̀nyá òkú ẹgbẹ́ kẹ̀kọ́ gbàmìdà kọ̀ ókè dákọ̀ ẹsẹ̀ nke okogi ọmọ ní anyị na otu a nọ na-asọ anya na ịta n'enwu da kọmputa la eri ara n'anụ ma bụrụ ana bẹẹ na ahụ ụlọ akwụkwọ dị ebe vidiyo kasete ya zụrụ ngida ọrụ ịda ahụ ọrụ ebe ebe ebe ebe datọ ya nke abịa okongile ka ndị mere ka ọwọt okongile ọrụ ebe ndị slọt antọn datọ ata ajọ ọwọt gbangida kale ihe na ọ na-akwụ ọrụ si abe ha wọ́n ti bí mọ́ni sẹ́mọ́kọ́ oríṣẹ́ yẹn ni àbẹ́ àwọ̀ àmáyé ṣètànian mọ̀sátọ̀ sọ́lá ọmọ bá mi kéré ẹ̀yìn history ògbùrọ̀ rẹ̀ ní ojú aka ẹ̀rẹ̀yìn náírà rẹ̀ àti wáyé iṣẹ́ yẹn lẹ́mẹ̀kọ́ na tó bìí àmì ẹ̀ oye kanu bere mu le hira da agbo iṣẹ yẹn nẹ ẹn àjọ wọn tẹtẹ da agbo iṣẹ yẹn nẹ èyí ṣe tán nínú rẹ. adam alayhi salam habila rikabila. kabila sẹmẹkẹrẹ ń oríṣẹ yẹn nẹ lẹnà ilé ìdùnnà nẹ. ama umuri oditun bẹ́ẹ̀ ni ọjọ́ ìwé wa so wàhálà ní oríṣi ìsanàwọ̀ ànànkì oríṣi ká wà dàríhi onyere tó kéne onyere tó abuja onyere tó so onyere tó kaduna àwọn mẹ́fà ní orí pé ìdánidé àdàríhi wọn ló kẹ́nẹ̀ all right now all right it's not a problem. abonyaba anyị nwala na ikaka ine ha nọ nene rewe se ni siri ani keno nka eni chiri aru don ni ija akaka ole ada ole chiri hore be bana nwete ija akaka ole 200000 aru chiri kene so le seyi kene awo ogon kene ka na mani nye they have sacrificed everything to have that ọdún náà fi design ume ono nye dára nyana ika oríṣi àmì bí ìsọdúnfẹ àwọn kẹkọọ ìdàtúrà nù ọdá bìí tó nù yóò fi ọ̀rọ̀ àyè òfì ọ̀dà bẹ̀rẹ̀ sí mọ́tò ọdún mọ́tò ń gbé sí the latest another latest inú moto gbóró ẹ̀ àwọn. àwọn ará na lápòórò báyẹ̀ rẹ̀ yẹn náà ìka oríṣẹ́ ní kọ́ríkà àkáàkà aka aka ẹ̀ta ọ̀sán ni wójé mi ọ̀sán ni rájá mi ọ̀sán ni wójé ezika ẹ̀máyẹ̀ èjìká àbá ilé ìjẹ́ nàná ọ̀rí personal issue àbá náà kí personal <laughs> ma

إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق عن وعليك وعليكم أما داني إسأل كمان أني الإيمان بالله وعمل الصالح والدعوة إليه والصبر على هذا فيه أيضا يوم wa mu kọ́ra ìlà ló wá ayé ọ̀gá mi ní sẹ́ẹ̀wọ̀ náà ló ẹni sùúrù tí náà wẹ́n yẹ sọ̀nù tí náà àbí tó wà mí àwọn náà ń yin bẹ́ẹ̀ kéwì jí mẹ́rin ní sùn yàn ló wá sí mu kọ́ra ìlà ló ẹni sùúrù tó ọ̀nù lọ́wọ́ rẹ̀ ká ẹ̀rọ ká oṣù kọ́ ẹ̀yẹ náà ni ọ̀nà ọ̀nà gbansa yìí gbansa fi ẹni hẹtẹ ọtọmtọmẹn ọtọmtọmẹn náà àbísí àká ọrùka yìí dọdọ nyọ isi ẹni ṣèṣánì kúrò anafẹ algọya gọya tó hóbbi ṣètọ́ni hóbbi hawa. الشهوه the zenith, the peak of oríṣi ana ìkìjòlì ìṣètàn yẹn ọ̀ka lùsìsàn àbísanáyà ọ̀ka ọ̀kẹ́ nínú sí àbísanáyà ọ̀ka ọ̀kẹ́ nínú sí ṣe ẹ̀wọ̀n ọ̀nà nù òmórí àná nà lẹ́bi sọ́ọ̀rì àyànì òmórí ọ̀rẹ́ àyànì àgbélọ́ọ̀ ọ̀rọ̀ àlọ́ wáyé ni too much so òmúyà lọ wáyé ni agọ́dún múyà kánìká afọ̀rọ̀ ayé tẹ̀lẹ́dì ìtọ́kọ̀dà ìdáhàwó hàwáhù fàdọ́lọ́hù láhù aláìm wàhọ́tọ̀mà alá sánìhì wà bọ́sọ̀rìhì bí ṣáwà òmúyà kánìkú ẹ̀rọ náà kàkà ẹ̀rọ àṣáyẹ̀ ni mọ̀ mórí ní ọmọdéke dáàkì ilé ya ayé yẹn ló kú gbúra lọ́wọ́ ayé pé àmàdé yìí then esi dọ́ lè a seal sínú tẹ̀ni àtẹ́tẹ́ ìran ló kó ìrẹ́tẹ́ lahum na la yasma'una biha wa lahum a'yunun la yubsiruna ya na ekwu ise lọ́wọ́ bá nù wọn àbá nù wọn ní ìgbà so èyí ezilete ka anyị nkere na na anyị na-anọsọ ma jee nọsọ ee enwe na wezi abụọ ya nọ n'ele wee maka ka nke na ọrụ abụọ onye ahụ ọdaka ka anyị feje jee ọrụ onye tụma ka anyị sọtụtụ na eh, wa sọtụtụ anyị n'ụwa nsanarọ mba

fẹ́ẹ́rẹ́ bí àwọn ta náà kìyàmù so ìyá ìyè ta ìyá dákìlá náà tó láàlẹ́ ìyá every second every moment lànà na láàlẹ́ ìyá náà sọ̀rọ̀ ní ìyá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀ ni na rìn. ọmọ mi ọ̀rẹ́ wọn mi kàn ní tí àgọ́ sáyà náà kọ́ àyọ́ ọ̀nà ọ̀dọ́ yìí ọ̀rẹ́ tí ọnọdụ na agụkọ ya na o anyị e e, omori ka iblis iblis karisu arjanovin wani kare karisu yiyo anabi adam lọ́kà amórí ẹ̀wọ́n àmọ́dá ẹ̀ka ọ̀kárẹ̀ yìí yẹn náà kọ́ àmì hùn náà ọmọ pan ana khayru minhu Emmanuel Zahunan I am better than Adam I am sin ma insinuate khalaqtani min nar wa khalaqtahu min tin wọ́n á tún hùn nira tutu uh, uh, Adam lótú ahùn nádàá wọn ni nyɔnu ka ɖe fi yi court clear ìyẹn náà wọlé bi sọyì abibu nubin ọyọ fún àkànnà bẹ́ẹ̀ mọ̀rí ká ọkọ̀ ọ̀sẹ̀ fi yẹ kó olùdómi àárẹ̀ so lọ́kà máa mọ̀rí ìdímọ̀lá náà àná ìgbà aga yìí lọ di conversation na náà náà ẹ̀rọ mọ̀rí yìí mẹ́sìkọ́ asọ́kátà mi.

la ugu yannahum ajma'in mi ni gwa benne ana o adam awa gwa o ama tolu ni a te o tolu le ma o mi ni lu ni shaitan na na reba na ma be do to ni adam again ina le jama doka o wa ke kenya ka wa zani wa ẹ̀rọ náà kàwé lẹ́nu kò kọ́tẹ́ náà wà á rí ọdún wọn náà ẹ̀fọ́ rún. ẹ̀rọ kàwé kò yẹn lè dá adam náà ká bẹ́ẹ̀ lè wọn náà fẹ́ẹ́ kàwé ewì. ẹ̀yà ni wọ́n sẹ́mi náà kàfúrú kò kọ́tẹ́ do war malaika na guko wari ko ko tano do war malaika ni onye o au takuna min al khalidin o te o ke do ko ile ni poro no na jineto hen so we ko ai ile ni poro ni do war malaika ni riko ko tin am so mo yon ka wala taqraba hadhihi shajara fatakuna min adh avọ́ọ̀lìm ọ̀nà mẹ́wùn náà wọn but ìjì ìtọ́nà lẹ́sìn máa rọ àbánu ẹni a máa gbé ké trial ìbtìlá fitna kẹ́nu òmúrí ti kọ̀nà sí mẹ́ni because òmúrí ọ̀nà òdè kàkà inni jailun fil ardi khalifa ọkà inni jailun fil janna khalifa fil ard khalifa múlò náà bí káyé màlẹ́kẹ̀ ní kí ní tèèfù mí ìgbìmọ̀ tó rà rẹ̀ ọ̀dọ́ náà báyìí ká ìjẹ́ múlò ìkọ̀nà pẹ́ẹ́sì níbi adam lómúrí lómúrí kò jòdà wá mí ní tèèfù ẹ́n lómúrí máa yẹ níbi adam anamẹ́kọ̀ ọ̀wọ́ yá ló ayé kaná mìíràn nínú sọ́ọ́ tó tọ́ ha òmúrí kò wọlé kọ́t ahidna ilà adam fanasiya alamnajidláwo azma òmúrí kì yá mi ọkatete ọda yalim adam fanati yada ihe ọnụ walam najid lahu azma umurkira na ne bi adam ne yere ihu da ntilafu yere ka anyị sama yere agogo najid lahu azma yere ka yere agogo umurkira na ọzọ agogo da umuri ọzọ fi me masat rasulullah agwagwo a ne musa ọmọ ìbáhẹ́rẹ́ lọ́nìrí anígbà adam náà máa ń kásá wọ́n kà níbi ẹ̀nẹ́n àníbi ẹ̀nẹ́n kánára ahọ́n ẹ̀hẹ́ èyí rẹ̀ wọ́n ní sáma ẹ̀rù ní tètè o domin mai kowa ne ran ya a ne mu so adam wahala n'ihi na na awa ke wa amúlò tó ika ẹ̀yàn ni iná jẹ́nà dé yàrá sa lónà rí kòkó tí lóko ìwà ńlẹ̀ hẹ̀ a ní ìgbà dàmú olùbó lọ́kà ẹ̀nẹ́ múlò náà tó kọ́wá iná jẹ́nà múlò náà kà kọ́ náà bọ̀lá ní tèèf lọ́rì kọ́ lọ́rì ní tèèf àwọn yẹn náà kò mú òkèrè jù náà jẹ́nà àwọn mẹ́rin ẹ̀ ẹ́ nígbà náà dé kàkẹ́ ìní jẹ́ àyọ̀bí lárdé halifa àǹtẹ́dúwà kí thousands and thousands of years to talk to them. So, jòlú èsì, ọ̀dọ́kẹ́ jòlú èyí, wọ́n èrè iṣẹ́ àgbàgbà ṣètọ́ ní wàhálà ọmọ sẹ́yìn bí ọba discord orí túmbà. Àwùkà ní bẹ̀rẹ̀ náà gẹ́gẹ́ like pé yé ìmẹ̀ gba iye ọ̀nà, ó rí túmbà rẹ̀ àrọ̀. Omorikidá ní some kalima, anamtí àníbi Ádámù, kò rí túmbà nù. فتاب عليه ممكن جيليا أمسك بينما سورة الأعراف أمريكي قال كو فعل الماضي لمن مذكر مثنى بقى أنا لا أفهم مثنى مذكر أو مثنى مؤنث أو مؤنث مؤنث musanna muasna mulakas <laughs> eh but lil ghaiban ko amriki qala ana roka ke rabbana umriya zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna min al khasirin wari wàhánà rí ọ̀nà ìfẹ̀tẹ̀kùn náà mí náà rọlẹ̀ mí nímọ̀nà ẹ̀ẹ́kẹ́ni sí wọn lẹ́rìn kàkà múrí wèé jẹ́ ìrè yìí wèé jẹ́ ìrè yìí yálà mi wọn ẹ̀rẹ́ ọ̀bẹ́nà sọlámù náà fúsànà títí mo ní wà kàjọ ẹ̀ wọ́n ilé ń pè fúlẹ̀ náà tẹ̀rù hàn náà wèé jẹ́ ìrè ọmọ yẹn báyìí lẹ́nà kù náà nàmí náà So each return and none on the highest. And each eternal and none way ah men what we do nine. Why me shall baba? Just then what in sorry. On any mazhab shaitani. Or any mazhab maliki, mazhab shafi, or mazhab shaitani. And the mazhab bawa because then we can oríkàyè ọ̀nyẹ́ ń destroy ẹ̀hàn náà ni ọmọríkàyè wàlá ìní tẹ́bà alhaq àhùwá ahùn lẹ́fọ́sọ̀tẹ̀tẹ̀ sẹ́mà ìwọ̀lá bẹ̀mọ̀ sí hìn suratul mu'minun ko ọmọríkà àyà náà mẹ́kàyè àìkíta náà yóò zòrò ọ̀nà bìrẹ̀ ìdán dáìkẹ́ àájọ́ jìrẹ̀ ìdán dáìkẹ́ oríkàyè ọ̀rà mmemme mmemme na nílé ọ̀nà bìrẹ̀ ìdán àgókọ̀ muriki sama or latest àti ní n'aka nan ẹ̀yàn lè destroy. Orúkọ àgbẹ̀là underestimate oríṣẹ́ àwòsànyàn kò wẹ̀. anyị meka Ọ̀nàrà àìmẹ̀ká ya èkó oríṣẹ́ àwọ̀ àmẹ̀ká gbogbo mọ́tò dọ̀ọ̀rọ̀ lóye lóògbà fèrè rèé wọ́n àjẹkọ̀rọ̀ ń ero okponu n'ọche ọrụ sị maka na n'owere moto musatu rasulullah oríṣi àwọn ọ̀nà wẹ́ẹ̀ kọ̀ǹtòrò àná báwo mẹ́kọ́ ló ti so many things àbísẹ̀ ìdáwọ̀ àbísẹ̀ náà máa ń sè é ṣe ẹ̀yàn yòókè náà ìṣòro ọ̀nà náà orí ìṣòro àwọn ọ̀nà kan. ففي كل شيء تذهب النفس حسرة وقد قسم الرحمن رزق الخلائق ọkà àbísọ̀ sáré àìdú ní náà ní nǹkan ìsìkọ́nà yẹn àmà omeri anárí òpìsá náà mìíràn ọ̀rọ̀ àgá sọ̀rọ̀ ara yìí náà náà so ìṣẹ́ náà wáyé náà omeri ọkọ̀ ọ̀rọ̀ àyàn ọ̀rọ̀ àyàn oríṣi àyàn ọ̀nà bẹ́tí ní disastrous ending abiola ẹka abiola ọmọ ìfowórí ìwọ̀n òkú àmà náà kọ̀ báná mi postmortem mi báná mi postmortem mi zọlá sudan adimasi kwari chisul hamelin chisul hama dátà wọn àfẹ ìwọ̀n suture joint ní hinẹ sáà nàbàwà náà ha dákàrí náà tẹ́sì àrọ́ pọ́ìlì ni na ọ̀nà ìkìjọ́ ọ̀nà àtàmì lọ́kùnrin náà na ní ṣaka. na kuwa bandesha kadhaa garisha adala kuni ní sí president ọ̀rẹ́ kọ́ adala ẹ̀wọ̀n look at oh my end and abuja anu dey turn on president ẹ̀yà ẹ̀ka náà bí Oh ọmọ islam wọn lẹ́yìn àti dọ́ọ̀ dọ́ọ̀bì dídẹ́ anil kama káwọn ní kí pé ó dábí ọlọ́fi wọ́n lọ́hùn àlà wọ́n ẹ̀kọ́ náà ní standard of judgment time wallahu alam but in nigeria as far i personally am concerned any of spend islam hunu abiola lọ́sẹ̀ ẹ̀tẹ̀tẹ̀ na check ẹ̀sán ní bọ̀rọ̀ lóko mórí àmì islam ni ìwúlò ké náà nọ́nù 1985 ìmà mòlí màá ìmọ̀ lọ́sọ̀ báyìí each one nineteen 1985 wáyé lẹ́kẹ̀ẹ́ báyìí náà lánìí ọ̀rọ̀ náà nyára ìlànà abiola fún 1000 ni ó yẹ fún àkànnì e ka nyiri onye oke n'ọnụ n'ọnyị spend on spen no spen islam na mẹrẹ spend ìgbọgbọn àtàkà na wọn àgùkè ìtọ́nà bàdé sọ́ọ̀rì president ọmọ bàdé ọ so oríṣi ọ̀rọ̀ ẹ̀sán yìí ń kọ́ ẹ̀hún kátánà yìí ń kú tọ́lá ẹ̀ oríṣi ọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́ta máa káàfà ní àwọn المحبة الحقيقي إيه؟ وإيش يقولوا أنا يتلعلع يتلعلع في قلوب المؤمنين والمسلمين والمصلين أنا كويس وأنا زت إن إن إنا كيدو إيه، كسالة sosima fi ṣe ọ̀sán ẹ̀tẹ̀ díìsì ìmẹ̀lì ọmọ ni ọ̀rọ̀ àpò náà kanáà dáhùdì yóò náà mẹ́dá bọ̀ ọ́nù ọ kàrẹ́ hakimi yasam ọyọ ọ̀nà ẹ̀dẹ̀ náà i think ẹ̀ ṣe uh, more than half of kọ̀ understand fún àkà ni bí ẹ kò ń ṣe ọ̀rẹ́ ṣe ọ̀tọ̀ bí mi ẹ̀ ń wọ́n kàrẹ́ hakimi yà dáhùdì ọ̀rẹ́ kà bá kà á báyìí ọ̀rẹ́ àbọ̀lù náà ní punishment ozi ka nọ daanị deni ma ọlụnye ndị tụrụ ọka wee n'eriri mgbabara sọ anọ na wee n'eriri <laughs> mgbabara sọ anọ agbalị ọta mee ọkọ n'ọdọkọ n'ụkwụ anyị na ọ naghị adị punishment yo dọnan dọnan a dee irie dee dee dee nakida ni jaz nakida na oje dawa nyala danika ene jamaatu tauhidul hakimia wa takfir eta akene yawo ama ibirana ya mere he ne yawo ere tauhidul ni hakimia ama hukumu na kaka ene ni jawa kena wa na oron oyo Uh, uh, Imamu uh, abu sufyan as-sauri rahmatullah alayhi ama ka ko omori do se ti re reason number 6 or 5 do ka yin uyuba nas wa tansawna uyubakum na me weakness ẹn kátẹ́ wà ọmọ bẹ́ẹ̀ lẹ́yìn lúṣà ẹ̀ ọ̀nà wọ́ta ni ọmọ problem sáàzẹ̀ ni ẹ kọ̀rọ̀ náà ní àkíníyà ọ̀nà recovery and ẹ̀wọ̀ ẹ̀dọ̀kàrọ̀ recovery ẹ̀wọ̀ta recovery kófúrọ̀ ń bù wá hàn bẹ́ẹ̀ ẹ̀wọ̀ náà ní kófù bẹ́ẹ̀ ayé àgẹ́ta ọ̀tàrà bẹ́ẹ̀ yóò tótó dákàgẹ́ ọmọ náà ìrẹ́rẹ́ wa ẹ̀yẹ̀ nyẹ́lẹ́ náà èrè yín dọ́nà na nà bàbẹ́ rẹ̀ yóò mùsùlùmá kà ní ẹ̀yẹ̀ nyẹ́lẹ́ ẹ̀ka gbọ́dọ̀ rẹ̀ yín ọ̀nà ẹ̀hìn ọ̀sọ̀ ọ̀dọ̀ ọ̀nà ẹ̀dẹ́gbẹ̀ àbí ìfẹ́ náà wò kọ̀fí bẹ́ ọ̀nà mú yes wa hadith sahih eh o ta ka be do ka hadith na albanium sahih an albanium ka ko sahih dare nya hadith na na ka we do albani o sahih an we le aso sahih an o sahih sahih muslim on to muri ke ni ni shaitan o be do man to agana la re sha no man to to su ile se ni do ko abi dan ke nam koro ọsọ na wedo ọka maa mekọlọ fere ka jin ọka weri ka enyi sume wee mu kọlọ puru maa mekọlọ wọra jin ka naa wee enyi sume maa mekọlọ wera jin ka naa enyi sume ọna maa mesa na jin ọka maa wàá fẹ́ wọ́n náà náà ukori shetan ewa mini diwini and do do do za upa o ma se za upa is that eh ona we enu o ni mujaddid hadha al-qarn rahmatullah alayh shaykh al-islam ibn fudi dan fudi oye ko dan fudi mala oka ene ene sahatul jihad dana rolan kì ṣètàn àtọwọ́ ni ṣètàn sẹ́mẹ́dọ̀ àtọwọ́ dọ́kà bukọ́rọ́ náà bukọ́ náà mi àrọ̀wọ́ ẹ̀kọ́ kọ́dọ̀mọdé àmì náà bukọ́ náà tọwọ́ ni. ṣé o ẹ wọ́n lọ náà máa dúkọ́ ṣètàn dọ́mà án bẹ́ẹ̀ ní hadith ọ̀nà àwọ̀ fún mẹ́ wọ́n kò kúránù náà ni wọ́n bẹ̀rẹ̀ kì yàdì bíi kàṣírọ́n wọ́n ìdílù bíi kàṣír. àmà àgókì fásitì kí àbẹ̀rẹ̀ nẹ́nìmẹ́ni wọ́n má ìdílù bíi ilẹ̀ fásitì onye kootu na-azọpọt ha ada nwaanyị na na ezike na enyi kontrol ya ezike na ede ada ezike na ọrịa na ama nyere wee dọta ọya nke ahụ na ọdọ ọrọ rẹ so oríṣiríṣi oríṣiríṣi dọdọ siri aya ẹni nẹ ọnà mẹka oríkà abẹfẹ ni màá ni hapụ àná ó o oríṣiríṣi aya wee si wee ji oche wee kudo ji ntu ele nwana na agaghị etu onye ọdọ ọha ịhụ ni nkata na ya enye nkutu yi agawụrụ ntụ mụ ya agha m karịa dọm hutubatul haja ọna ozu bilahi min shururi anfusina ya kò ìṣeré ìhùn ní mọ̀rí kò ṣeré ìhùn ní na ya agha enye nkutu yi so do anyị love ya ya too much ayawe ayawe ita na ikaka malam wàhálà kọ́ńkan wàhálà kọ́ńkì sanabọ̀ ọ̀nà bí ita mẹ́ka yìí àkàkàwà àkàtàn ọ̀ntún mùsùlùmí sallallahu alayhi wa sallam ọ̀kà lẹ́yìn ṣẹ̀díd mangola bannat rẹ̀ ọ̀ ìnáma ṣẹ̀dídú ẹ̀yẹ riwayatu dɔyi hɔ nɔn man yamlik nafsahu indal gɔdɔb ɔnà ɔnà ɛka nafsahu ɛyɛ sɛ wɔn nana aka nafsahu ayan ɔnyɛ ŋun ayan wɔrɛ man indal gɔdɔb gya akɔ ɔnà ɔnà kata okekele ɔka soso yìí nan kɔdɔ mɛ ɔrɔ àti tsakaro ti kó yìí so ɔ àti ìkó katakó àbọ̀ nà ɔwọ́ ɛsɛ awɛ malakul mɔtɔ kaka. اخرجوا انفسكم والملائكه باسطوا ايديهم اليه اخرجوا انفسكم هي ملائكه تاع مكافها ويا سوشارك جاء كوان كتا اني صحيح البخاري انا متى من كتا فورو ملائكه دي منيتوا ملائكه ملك موت منيتوا دارو تو هي نعم ما كاي كوزوكا دانو هولني انا مريو هيك bahar wato hehin mala dan ande musa na haka ka umuri ka dura mai rayan wani kas inni ana ko do umuri wa innama almu'minuna lana idza idza eh? ay idza zikra allah wajilat qulubuhum abukata ata onyimala me ka bani owari owara pito ija ahe eh, umuri oríṣi na ayé na ṣọ́lẹ̀ na náà ni ana kàdé lòdì lọ́rọ̀ náà kàkọ̀ náà na gbùnsán kọ́ lọ́rọ̀ náà méjì kùrù lórí ìṣù bẹ́ẹ̀ ṣé ọgbà N'ụwa ẹ̀kọ́ àdánù rẹ̀ níwọ̀n àdọ̀ rẹ̀ lórí ọrụ. ọdọ̀ ọ̀rọ̀ rẹ̀ and oríṣi ara náà ọ̀nà wẹ̀kẹ́ yahudi ní ẹ̀bàrí yahudi báwọn jẹ́ anabiki yahudi ni ẹbàrí sọ́rì yahudi ọmọ jẹ́ ni wọ́n kì banu sọ̀rọ̀ ilẹ̀ ẹ̀rìn kọ́ yahudi ti dáhà ní poro ẹni kìsìn ní ìsìkẹ́ sí mẹ́nà sí mẹ́nà wọ́n kọ́ọ̀lù sẹ̀mínà wọ́n asọ́ìnà lakọ̀sẹ́mi aláhù kọ́ọ̀lù alẹ́dínà kọ́ọ̀lù iná aláhù bakẹ́rù wọ́n náà agniya àwọn sọ́dẹ́ kì yàdù aláhù maglúlẹ̀tún gúlẹ̀t alẹ́yìnà gúlẹ̀t aidina aidihim abọ́ barakallahu fiik ẹkọ múrí wọn sì yé ẹnu múrí wọn sì yé sẹ dọkà nsàdàkà àníwẹ nẹka náà ekiri tse ní tse ní màgó kesi rẹ ayẹ ní agbáwọ bá wọn jẹ ní ẹnẹ alumakudubi alẹ yìí ẹnna yìí ní fàákì hà wọn. àjọ àná tẹ ká ní náà zẹtẹ oríṣi ayẹ ní débi tuọ lóyún máa hàn ọ́nyẹ nẹ́ni ọ̀ntọ́ mùsùlùmí sọ̀rọ̀ ọ̀lẹ́sọ̀lẹ̀ ọ̀ka ìnà dúnìá. حلوة هدرة والله مستهلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أنتم رسول الله عليه وسلم وكا إهانون حلوة أو نبدكي إيه؟ هدرة ده شمشماني very fresh ومن يأسومي أدام هنسونا نيني وينظر كيف تعملون دوري how you are going to conduct yourself واتقوا الدنيا نعم هي هانين واتقوا النساء دوري نعم هانين فإن أول فتنة بني إسرائيل كانت في النساء فتنة بقى بنت بني إسرائيل بني إسرائيل أنا كنت وهي نون بوروفا good eh control ya no no Oh, good 6,000 years. 6, six good centuries. 6,000, hey, 6 millenniums, about six, 600 centuries, eh, no, no. Yahudi, don't really share on one. And then you have Behanoni. Oh, you go. And then eh, you. And then Yahudi, oh, empire ni e control that america times hundred ẹnẹyin ẹnẹna yẹ ọ de ya dole tey ne state of israel ẹ ń wọ́n sọ̀rọ̀ yẹn dẹ́kun mu ní ìkẹ́ni ẹ̀sìn dọ́gbẹ́ ká aye ẹ̀yẹ́ hó lọ́nù ẹ̀ka tẹ́ ní tíwà mo then Anabii ọ isi oboro ọ isi aza ọmụrụ hi ọnụ mụrụ taa ịhwọanwụ ọrụ waa mụbaa dọọ onye laada n'ụwa ma eme daa benyin bee daa wee baa daa ọrụ isi waa ndị iman hụ na iman omori ma aka ọsọ ha nike ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم راشدون أما فضلا من الله أمريكا أنا مينكا أنا أنا أنا أنا أنا أنا لا أنا أنا أنا muri ome ko agwa ono ezo muri ore ka mani ato ren di egmo to doro doro di inu nwa ze oyiko di e yurubuta di e ino executive guest wheeler di ami duf duf duf duf duf ka mani ile non non wallahi wi so muri ore e we zikene love o muri love like wa wa o muri ore na la enyi ndị ndio ka imle yo muri konya alwadud alwadud muri na ka ononyi oyizi tweten muri onesu bosu tweten muri anyi hera mala tweten enyi ha bụ e, e, e, agba abụọ eme omori isi yóò ka ah domori ma sira rẹ̀ kẹ́ domori omori agwa anyị dị bẹ́ẹ̀ bìtí mashi a ọ̀nìrin mahabba oye suma kana ya mashi a bẹ́ẹ̀ na omori want ọ̀yẹ̀ kọ́ wọ́n ka bá ní ní ìgbìyàdó isi omori ọ want <laughs> or oh, want for them just say one but then you sorry mahabba umuri your love it for them so mashia abọ́dọ̀ ni man yasha ilahi yudlilu wa man yasha ilahi yaj'aluhu ala siratin mustaqim ole zo mori yi o ni ma ka den e mahabba ma ka o ono mori o want ko guide no guide ono mori o want ka ee oge na ka na ka na adọ ebe kilo m. onye ọmọ yọ ntụkọ gaịd dọ onye ọmọ yọ ntụkọ wụyọ onye ọmọ yọ ntụkọ give money no give out money wadakụ brọda ụra brọda onye ntụkọ nye abịa ha nọ ama onye إيه؟ أقول لك ده كل تزامن إن الله يحب وين إيه؟ يحب المحسنين يحب المتقين محبة با ما ما هبا لاف او هوني سبيسيفيك فور سم سيلكتد individuals that are uniquely selected بابا ما فتوان انا كان انا ري نو يو هاف ا بيرسون لايف sowore abe ha nọ nụ omori ọtọ agha omori ọmọ bee ị na-adịghị n'ọtọ ebe mori tọọ abẹ ni ẹnanyigba ihu kwuo dani n'agha ebe mori tọọ agha ka ẹ bazọ na omori hụ enwere na omori nye lọọbụ ẹnna ewu kọ omori hụ mụ na adọm ọzọ anyị bakawa yaa anyị na ụmụ na ofili anyị hụ na wa yaa anyị na ụmụ na ọdọ ọzọ anyị bakawa. amma yayi dai ka nahnu muslimun ko anya ah, lehi esire omori omori esire eni ene ban bobon i'm telling you lu ran bobo mi cheche ama sare ka o mi yoyi ama am omori esire eni sami ago ko isa omori eni omori yetu na no ni jamili gbadakari ya abis wọ́n sì rẹ̀ mọ̀rí yìí bí ìjà ìlú dẹ̀ kúmẹ̀rẹ̀ ibi yẹn náà kàkà wà áhùn ráwẹ̀ bá hùn náà ṣàgbà wúbẹ̀dẹ̀ èyí ṣe balance and with what adequate knowledge adequate understanding and ilmul kafa ẹ bàbá mú <laughs> wa royo boro na naika wetu honan aga banye na e e sire omori wa na te ka e ni sire omori ma mori osuwa ene wa ni bobon awa ke enyi ai ma wa keke na every month now ele nyina were ka now ka he to e hora ba so an home program no saturday ere an bobon ene nja saturday service bẹ́ẹ̀ tún ní church ní then ya je nera akonya era mije na obi ehizo ene ere now era ni noru ajin e every weekend every weekend ma ka wan this is the one after saturday dinye wara hin church then the service no poro ere afara ro why ne do wa o te ma so be ya ni then e sunday de ko ni nlo kekere de bro si ya oge de church weekly then danyi monday monday to friday danyi na kisi voluntary wa anya nwụna dada nye anyị nọ n'enyi dawra ndị bọyị ni class were ni lecture seme anyị evangelism ene ya na mede ya ele bọ onye bare kere ese kere anyị ahịrị ndị ọmụrụ ahụrụ m n'eso ojo mma ka sikla ọ̀rẹ́ sikla wọ́n máa rí kí wọ́n ẹ̀kọ́ lọ́nà ní sikla bó ti tẹ́ jẹun jẹun wa nana ìka wọ́n á sí èdè gbóró tó yàrá hó gbóró mi bá inṣàlá ọ̀tàlá àwọn ọmọ wọn náà wọn náà introduce mi alákòlùmọ́ òtútù ọ. Oh, it's my àkànnì he was my senior. Ah, wait, that, that, oh, take a him you know ojú ọdún máa kàánù wàá ní lẹ́kọ̀ọ́ wàá ní lẹ́kọ̀ọ́ five ọ̀sọ̀ sọ wà hún skul àwọn nù ìdè yunifásitì five ọ̀sọ̀ sọ ọ̀rọ̀ àhún skul ọ̀hún ní skul ọ̀dọ̀ nínú ọ̀dọ̀ ní skul and owen ọ̀yẹ́ sọ máa kàánù àhún bọ́ọ̀ bọ́ ọ̀gá náà lẹ́wọ̀n kílọ̀ fún ọ̀dọ̀ ọ̀sọ̀ sọ wàá ka onye lẹ́kọ̀ọ́ ọkọ̀ onye lẹ́kọ̀ọ́ dọ̀ wọ́kú wà ní ẹ̀dọ̀ ọ̀hún ní kílàsì dọ̀ nà nukumuri onya na kilu ntu muri ta ina shaitan la yaqil wa observe si esani ki shaitan onya ke nore men mi ke muri mo muri si le mi abu ka ko ne ha me so dollar le so mai àwọn mi me forun àwọn na class 5 among jana je ha practicals in hand everything in hand mala any class and bad doyon or oh, is mark and bad doyon or oh, read only one of you read and I've been mark and everyone knows you could read no way how to do a correct hand eight ways huh? eight ways to him I'm already calling the time done

àmọ́ ẹ̀yàn ló náà mẹ́ ọ̀ọ́nà wà them on the workers wey christianity christian christian ni eh, there are workers àmọ́ ẹ̀yàn hẹ̀kẹ́ but islam economy is established but no workers christianity there are workers no religion ẹ̀yàn dì ní. ẹ̀hó anda ìnáwó rẹ̀ ma aka ndị anara abuja anya ndị anaghị ka anyị weche ya n'ere meche ya abuja wa ahụ nzi na kọl ọya ebe steeti abaghị ụmụ na ọmụrụ na ọdọrọ ha ha know i'm ma ndị ọkụ ma anyị karịa n'ọnụ anyị enyi anyị nyere arịrị ya n'okpuru anyị ọ bụ na eze anyị n'ohu eze ọ na anụ

Indan is doing it, Inyan is doing it every two three days. Enyan Bubonam Koro, our cost is 10% and for Jesus. Na check. Aban Bobo, Deda Kai Gayan, Dani, Deeper Life, Jehovah Witness, Catholic, Cherubim Seraphim, Celestia, Calvary. Aben ni Denmark and

<laughs> àmọ́ sọ́tì ọ̀sùn láàrín ó ti bí tíwú ẹ̀rọ ni ọmọdé òsìrí ẹ̀rọ náà pàtàkì ẹ̀rọ ẹ̀ndé òsìrí òmòrí yìí ẹnẹ́bì yahudin ọmọdé mẹ́họ́rẹ́ tọ́hẹ̀ gbáwájẹ́ ẹnẹ́bì sí pàápàá náà kó mọ́ ìsìrí ẹ̀ ní ẹ̀mọ̀ náà nyẹ́wọ́n bẹ̀ họ̀tán ló mọ́ ìbàdọ́wà ومريكا إن سورة البقرة أما كاري ينتو مري صلى الله عليه وسلم كا ينتو مريهن كامعين دوا كاي يهودي نكا أما كاري وهو بيادي وهو بياديكم ولا تكونوا وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أولى كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون أها ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون كو يا بني إسرائيل كو ما هي the Israelites اذكر نعمتي التي أنعمت عليكم كما هي enwere m omori yin anaghị kama mee ka ọ bụ enwere tụrụ anụ nwere onye ni wa anni fadaltukum ala alamin dị mi dụgbanye onye ka ike ọnụ ya ka ebe ba abịa ebe mi na check ọmọríkà mariam onye anabi isa abịa ahụ is from the israelite ọmọríkà wa is kọlati and uzukuro tọ name isa nọ nomin uzukuro wa is kọlati malaikatu ya mariam inna allah astafaki wa taharaki wa astafaki ala nisa il alamin in yẹn náà ká ní pé alùmọ́bù wọ́n yọ káka alìhìb wọ́n yọ káka alùhùb láwọn ìṣẹ́ wọ́n dáníká hìbù ọmọ ilé ìtumọ̀ ká ìtumọ̀ nà rẹ̀ hìbù ọkùnrin náà ní hadithi حديث ما كفا أنتم ولا فعلنا أسامة ابن زيد رضي الله عنهما أنتم ولا كفا أسامة حب رسول الله أسامة حب رسول الله أسامة إيه أنا إيه أني مش أنتم ولا أنتم ولا رسول الله أي محبوبه وكان يحبه صلى الله عليه وسلم كثيرا ọkìtáàkà yìí ọbìká ọ̀rọ̀nà tí ó mórí sí kuma ó tí ó mórí sallallahu alaihi wasallam ló sì rí àní pàtàkì ọkọ̀ tí ó mórí sí rí àní pàtàkì ọkà wọ́n yẹn kàkà àlùmọ́fù ọ́ àṣẹ́gbù lọ́sí ọmọ ní hébù oyi anáre àlùmọ́hábá lọ́sí ọmọ ní ilẹ̀ anú tó mú ìkàtọ̀ ọ̀tọ́ ní ìzámà ìzámà ìgbòdì zayi zayi dìgbìn hárìta anáìkọ́ tó mú ìyọ̀sílẹ̀ ń padà kìí anáhùn àdọ́kítẹ́sọ̀ ní tó mú ìsọ̀rọ̀ láàrin fún mi ọ̀nà ìké zai dɔɔni ɔnà bá sábì kò nyánì ana maa ni ini kur'an ɔn oh, lele hani ari na ɔlɔ kura kakoli ɔlɔ kura kakoli mala ismail ti jɛ pa ŋo yi rɛ. ɔlɔ akɔ ɔlɔ akɔrɔ ka dɔn n'ajɛ n'o ye. Ah. uzama dɔɔni woli zai dɔɔni maa kawani ki zai dɔɔni. Anahura popular referred to as the adopted son of the Prophet. Tumur Sallallahu Alaihi Wasallam. Or oh, Sago Tumur Baraki. Don Mozin. Don Tumur Kusiriani. Ah, address Usama Daka. And Hibbi Rasulullah bin Hibbi Rasulullah. Oni mission Tumuri. Anabozi Oni mission Tumuri. Akukon Tumur Kusiriani. Rodana Hibbi Rasulullah. نرني حتى بنون تومن الجوانب لك هو جبل يحبنا ونحبه أنا واتبنا كتا في سريان دون سريان أوكي أراد أنه جبل يحبنا أهله ونحب أهله وهم الأنصار أو كتبنا كان كتبنا في مدينة tun mu yafɛ non ka kaka atabo non ɔtabo na ki yezi dɔri fɛ bimaana atabo na ka ada nara eyi na tabo na eziri ayi de ebi tiri ayi nara ayi ɛna ba ni mɛ dina aza ina ji ezi ana sɔrɔ de an bu dɔ yɛ tonto ka حب الأنصار التمرة أنتم لك أكا كان يميني إذا نالك أولي أولي نسي إيه أنصار إن المدينة أولي دبينو أقول أي محبوبهم التمر كأيتنا مدينة نسيران كي كيلو دبينو Dọ́kà anọ́mìlẹ́ ìrìnlẹ̀ ìyìnlẹ̀ ìyìnlẹ̀ ìbò سمكا يجمع شعور نابولا لغة أولا كما حب في ويسي بطمعني بيني حديث ندوري من ذلك كاتري الحب dan